wọ́n jẹ gbọgọ́rùn ẹ sì gbé wọn pamọ́ fọ́dún kan ẹ̀rí pé intalukurani tó sọ pé títí tọ́lọ́run ó fi sọ̀nà fún wa níbo lọ́nà àbáyọ ti wá nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n bá ọmọ nípa sunna bó ló ti sàárín yẹn sí. náà lànà bí sọ pé ala ẹ tẹ́tí o ọlọ́run fún kájẹni tó mójútó sunna anabi sallallahu alayhi wa sallam alimami ibn kathir oni wa sunnatu aydan tanzilu alayhi bilwahi kama yanzilu bilqur'an wọn ní sẹtọ lọọ máa fi ránṣẹ́ ló mú alukur'ani wa bẹ́ẹ̀ náà olómú sunna anabi sallallahu alayhi wa sallam wa illa annaha la tusla kama tusla alqur'an ọ̀n tọ́ka ṣẹlẹ̀ ni pé a kì í ka sunna nù alukur'an nínú sọláàt kẹ́ẹ́ bá a ṣe máa ń kí alukur'ani nínú sọláàt síbẹ̀ ìtumọ̀ nínú yàtọ̀ míì tó tún sunna òun náà ní pé alukur'an àti túmọ̀ àti gbólóhùn rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n súnà anabi sallallahu alayhi wa sallam ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n gbólóhùn rẹ̀ àtọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ló ti wá. nínú yàtọ̀ tó tún wà láàrin alukur'an àti súnà òun náà ní alukur'an manqulun bitawatur ṣùgbọ́n súnà minha almutawatir wa minha al-ahad gbogbo alukur'ani àwọn èèyàn tó lọ́gbàá látọ̀dọ̀ ẹni látọ̀dọ̀ ẹni látọ̀dọ̀ ẹni láwọn ẹni tó pọ̀ débi pé àlè pẹ̀lú wọn wọ́n panu pọ̀ parọ́ mọ́ lọ. wọ́n gbà wá títí lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àdé ó ń bẹ́ẹ̀ nù hadith tẹ́ni tẹ́ni tó pọ̀ gbà wá ó sì ń bẹ́ẹ̀ nù hadith tó yẹ tó pé èèyàn kan lọ́gbà lọ́dọ̀ èèyàn kan lọ́dọ̀ èèyàn kan títí lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam. kí ni ìdájọ́ ká súnà ṣiṣẹ́ ọ̀ràn àyàn ni ká súnà ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí alukur'ani gan-an gan-an ni kò sí ìyàtọ̀ láàrin alukur'an àti sunna nítorí pé gbogbo ẹni tó bá kọ̀ láti fi sunna anabi sallallahu alaihi wasallam ṣiṣẹ́ ọ̀sẹ̀ lọ́n ọlọ́run bá sọ pé wa man ya'si Allaha wa rasulahu fa inna lahu nara jahannama khalidina fiha abada ẹ bọ́lá ti sọ nínú suratul jinn aya twenty three ọlọ́run bá ṣèlérí ìyà fún gbogbo ẹni tó bá sẹ́lọ̀n tọ́sí anabi wa Muhammad sallallahu alaihi wasallam kama tọ́sí anabi sallallahu alaihi wasallam ajẹ́kọ́ràn yẹn àmọ́ o ìyàtọ̀ ń bẹ láàrin alukurani àti sunna tá a bá fẹ́ fi wọ́n ṣe òfin àti ìdájọ́ ìyàtọ̀ tó wà ní pé ẹnikẹ́ni tó bá fẹ́ fi alukurani tó fẹ́ fi sẹ̀rí lórí nǹkan kan ìwòye sí kan lòun ò ṣe àmì tó fẹ́ fi sunna tó fẹ́ fi mú òfin jáde ìwòye sí méjì lòun ò ṣe ìwòye sí tẹni tó fẹ́ fi alukurani tó fẹ́ fi ṣèdájọ́ òun náà ni kò yẹ báwo ni àyà yẹn ṣe tọ́ka sí ìdájọ́ tó ń mú jáde sí àti báwo ló ṣe jìnnà sí ọwọ́ nǹkan tí wọ́n wò nù káyipẹ́ mọ̀ kánú tíra kan ní ìsìn wọ́n sọ dájọ́ kan bẹ̀ èmi wá wò ó pé tí àyà tí wọ́n ti lò yìí sọ́ba tí wọ́n wí mu àbí ọ̀ba mu ọ̀wọ́ tí màá wòye sí nù lápèjúwe ọlọ́ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra àwọn ẹni tó bá kú nínú yín o tí wọ́n sì fìyàwó sílẹ̀ àwọn ìyàwó yìí ó jókòó sopó lẹ́yìn ikú wọn fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin kàlẹ́ndà Islam ni inú wọn fi jókòó ok èmi wá sọ ipe olùmọ̀kan wá sọ ọ́nù tíra rẹ̀ ipe ọ̀rọ̀ yìí o obìnrin ọ̀bá lóyún tọkọ rẹ̀ bá kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá náà ni ó ṣe tọ́ra ayà yìí ọ̀kárí gbogbo obìnrin èmi ọmọ wa yẹ̀ wò pé ah aboyún àti àwọn tí èso lóyún ṣé gbogbo wọn náà ni ó ti sọ̀sù mẹ́rin yìí àti ìjọ mẹ́wàá àbá boyún ó dìgbà tó ń bá tó bí ma sẹ́ńtì máa ma wòye sínú. àwa lọ síbi súnà anabi sọlá àti àwa rí i pé anabi sọ fóbìnrin kan tó bí ma láìpẹ́ nígbà tọkọ rẹ̀ kú anabi ló ti parí nù àjẹpẹ́ níta wòye sínú ayé alukur'an kẹ́nìkan bá fi sẹ́ni nìkẹ́ sáyà yìí ti tọ́ka sí ní tó ń wí finish. tọ́ amẹ́tẹ̀yìn bá fẹ́ fi súnà ṣe ẹ̀rí oríṣi òye méjì ló wò àkọ́kọ́ ni pé sí àdìsí yẹn fẹsẹ̀ rin lẹ̀ àbí ó rin lẹ̀ wọ́n sọ pé sáyà yẹn fẹsẹ̀ rin lẹ̀ àbí wa sọ̀rọ̀ ẹni tí wọ́n sọ pé àyà yẹn náà tó fẹsẹ̀ rin lẹ̀ ah tẹ́ ẹ gbádùn yóò béèrè ni. àmọ́ sọ ah, yẹn kí ni ká ta wa. ẹ gbọ́dọ̀ máa béèrè béèrè torí pé ẹ àwọn èèyàn kà lè ronú pé pé ẹ yẹ ànábì lọ sọ à ah, ńbọ ti sọ náà rí ńbọ la wá sí nǹkan nù ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ṣe wòye náà Al-Qur'an àti mọ̀ pàdé rìn lẹ̀ àwọ̀ àwọ̀ báwo ló ṣe tọ́ka sófin tá a fẹ́ mú báwo ṣe tọ́ka sí kan wà wọn lọ pé ẹ máa ké súrọ́tù yàtín sáwọn òkú yín ẹ máa ké súrọ́tù yàtín sáwọn òkú yín èmi fẹ́ mú ìdájọ́ nu eléyìí mo rí nínú tíra kan ẹnìkan sọ pé tó kù bá kú ẹ ké yàtín èmi á fẹ́ mú ìdájọ́ mbẹ̀ kí n tó lọ sí di pé sá ké yàtín àbá ké yàtín kí ni kọ́kọ́ wò sáàdì ti fẹsẹ̀ rin àbí ọ̀fẹsẹ̀ rin wọ́n bá lọ yẹ̀ wò nínú àwọn tíra àrìjáàd àwọn tíra kan wọ́n pè ní kútúbù ar-rijal àwọn tíra tó tọ́ sọ nípa kálukú náà àwọn tí máa gbàdé sí wa olóòótọ́ leléyìí òpùrọ́ leléyìí eléyìí àmọ́ parọ́ máa nàbí eléyìí kéte kéé sòpùrọ́ àmọ́ gbogbo nǹkan dàrú máa lójú ó di pé ń pàdé sí máa nǹkan míì gbogbo ẹ̀ ń tú àṣírí rẹ̀ fún yà bí ọ̀nà ọ̀kà sí ó kọ́ rẹ̀ kí ni wọ́n sọ ń pa alágbájá masha allah eléyìí ẹ pati àdéhìí yóò lè fẹsẹ̀ lọ wo pé àdéhìí àwọn méjì àwọn kankan bíi imaamu malik rahimahullah wọn ni hadithun ghayru thabit hadithi tí ó fẹsẹ̀ rìn lẹ́ni àwọn kan bíi imaamu ahmed wọn lọ fẹsẹ̀ rìn lẹ́ àwa wò ó àwọn ìjọ sọ pé kò fẹsẹ̀ rìn lẹ́ pọ̀ jù ìjọ sì wí pé kò jọ fẹsẹ̀ rìn lẹ́ ọlágbára jù ọkàn wa balẹ̀ lọ sídìí pé kò sé kíni kò fẹsẹ̀ rìn lẹ́ however sáàkè yà àti sókùlà bá àníkè àníkè o torí pé kíkè far'un an thubuti dalil

mo rò wa tẹ́lẹ̀ kí kan ti pa kàn máa wa ẹnìkan á sọ pé bàbá àdìsí ti mú ìdájọ́ nǹkan ọmọ fẹsẹ̀ lẹ kò ní dáa fún ọ sọ́dà bẹ́ẹ̀ <laughs> kéésì kò ní fún ọ pé ọlọ́run sàn lẹ́sàn tọ́lọ̀ ní kí ròyìn yọ ọbẹ̀ ká tó kú adúpẹ́ fọlọ́run tó jẹ́ ká rí irú ọjọ́ òní irú rẹ̀ lọ́yẹ kẹ́ wí torí káwọn ọmọ yín ni ọjọ́ ọ̀la ẹ̀sìn o òní bàjẹ́ tonti pé ìwọ náà ọmọ bó ṣe sọ ṣèṣe kó ló do ní bàbá tó ntọ́sọ̀ nǹkan bàbá ọmọ dàbí ìgbà tí àdé ó sì rọ alọ sọ sí létí ni bàbá ọmọ dàbí ìgbà tí àdé sì ọmọ fẹsẹ̀ rin lẹ̀ ah, ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah, sáwò ah, ó wà nù túrà báyìí ó wà nù túrà báyìí lọ wa ó sì wa ẹ̀kan náà bàbá sọ pé a ta akójẹ kí ni tó lé àgbéga tó máa fi kún fún yóò má lè àgbéga fún yẹn ajá yìí pé ẹnikẹ́ni yóò bá fa alukurani ṣe ẹ̀rí ọ̀nà kan lòun ó gbà wòye ẹni yóò fi súnà sẹ̀rí ọ̀nà mélòó ọ̀nà méjì àyèwò gan ni súnà wà nínú Islam ibi tá à ń lọ. a lè rí ẹ̀rí àyè tí súnà wà nínú Islam nínú súnà ń bọ̀ láwa lọ ní alukurani sẹ́ẹ̀ máa ń nítorí pé la yuhtaju li shay'in bi nafsihi wọ́n ti nǹkan sẹ̀rí fúnra rẹ̀ mo rò pé yẹ wa wọn èé fi nǹkan sẹ̀rí fúnra rẹ̀ nǹkan tí wọ́n fi sẹ̀rí fúnra rẹ̀ nínú islam alukur'an alukur'an nìkan ló jẹ́rìí fúnra rẹ̀ sábà ní ìdí wípé ọ̀rọ̀ ọlọ́run alukur'an a lè rí nbomi àfihàn alukur'an náà síbẹ̀ ẹ̀ máa ń tin síbẹ̀ lọ́n sọ pé wa in kuntum fi raymin mimma nazzalna ala abdina fa'tu bi suratin min mithlihi tó bá pẹ̀ ń ṣe méjì nípa alukur'an ta sọ̀kalẹ̀ inú alukur'ani lè rí ara rẹ̀ wá. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا sọ fún wa ike tí gbogbo àlùjáde bá péjọ tí gbogbo èèyàn bá péjọ tí wọ́n ran ara wọn lọ́wọ́ lórí pé àwọn fẹ́ múrò alukurani wa ọlọ́ni wọn ò lè rírù rẹ̀ mú wa o kódà kò sí pé wọ́n ran wọn lọ́wọ́ à ń bọ̀ tó ń kálukú bá ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. eléyìí ọ̀dà yẹn lágara àbí ọ̀dà yẹn lágara ẹnìkan á ní àánú ah, ọ̀rọ̀ yẹn àsọdùn wà ń bẹ kò burú múra sí i títí tẹ̀ kú múru alukur'an wa sóra kan náà ni kò mú wa sóra olókéré jù náà alukur'an sóràtò kawusar sóràtò kawusar àyà mélòó àyà mẹ́ta ìwọ náà múru ẹ wà ó lè rí mú wa títí tá di ẹrẹ tí ó fi wù nínú tí ó tọ́ka sí àyè súnà gẹ́gẹ́ bí alukur'an ṣe ṣàlàyé alukur'an fi hàn wá pé súnà anabi sallallahu alayhi wa sallam mubayyinun lil qur'an olùsàlàyé alukur'ani ipò sunna nù àkọ́kọ́ nínú ipò sunna òní pé máa sàlàyé alukur'an ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun àwa la sọ ìrántí kalẹ̀ fún ọ torí kó o lè bá a máa ṣe àlàyé fáwọn èèyàn òǹtọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún wa bóyá wọ́n jẹ́ máa ronú sí tọ́lọ́wọ́ ajẹ́ pé inú sí anabi sallallahu alaihi wasallam ni kò sí kínní kó sàlàyé alukur'ani fún wa eléyìí wá nínú sóràtún nahal aya forty four ọlọ́run fi hàn á pé sí anabi sallallahu alaihi wasallam ni kó sàlàyé a sì mọ̀ pé àlàyé ọ yàtọ̀ sí kíké kíké alukur'ani ọ̀tọ̀ sísàlàyé rẹ̀ ńkọ́ ọ̀tọ̀ ọlọ́run ọba ló máa mọ̀ pé sí anabi sallallahu alaihi kéèyàn ló ń kọ àlàyé ànábì sallallahu alaihi wasallam àmúǹgbà alukurani bọ káti sọkọ gbà alukurani bọ bí. nàám ó ní mi ní nǹkan ṣe pẹ̀lú explanation ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo gbà alukurani bọ sáàpọ̀ gbà alukurani bọ kọ̀ gbà gbọ́ ṣebí alukurani náà lọ́lọ́ sọ pé wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu nítorí ànábì bá mú wa fún yín ẹgbàá nítorí sì ní kẹ́ ẹ ẹ pàtì bóòlù tí wọ́n fẹ́ sọ pé ọgbà alukurani gbọ́ alukurani náà ní ti ń pọ́ láṣẹ ọlọ́ọ̀fẹ́ tẹ̀lé bí ẹni tó kí alukurani mọ́lẹ̀ tó ní nìkan ló ń fi máa ṣe islam kò sí tọkàn pẹ̀lú ntànàbí sọ ó ní ẹmọ gbàdí tiwa fún torí àdìsí dọ̀ọ́ìfù wà àdìsí sàhíhù wà kùránì nìkan ní ẹja fi tó ọgbà kùránì náà gbọ́nù torí kùránì náà lọ sọ pé wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ntànàbí mú wa fún yẹn gbà ntòsí ní kẹ́ pàtì ẹ̀ tí wọn kúránì náà lọ sọ fún wa pé mà yín tẹ rọtúlà tọkọdà àtọ àlọ ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tànà bí ti tẹ̀lé tọ́lọ̀ alukúránì náà lọ sọ fún wa pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima. mo fi olúwa ẹlẹ́dàá rẹ̀ búra wọn ò ní jẹ́ olùgbàgbọ́ òdodo títí tí wọ́n fi máa wá ìdájọ́ lọ́dọ̀ wa anabi sallallahu alayhi wa sallam lórí ntọ́dájà alẹ́ láàrin wọn tí wọ́n sì gba ìdájọ́ rẹ̀ tìfẹ́tìfẹ́ láì jẹ́ pé nǹkan kan tún máa hà wọ́n lọ́kàn ìgbà náà lẹ́tọ̀ gbọ́ lọ́ngbọ́. wọ́n á sọ pé no let's let's let's let's base our discussion on the Quran only. à ń tanra rẹ jẹ ni o ọ gba Quran gan gbọ́ torí ẹ̀ tẹ́nìkan bá ti sọ̀sọ̀ kú sàn ẹ̀ mọ̀wulẹ̀ jókòó ti o torí pé tó bá gba Quran gbọ́ kò ní sọ pé ká pa sunnati eléyìí jẹba torí ẹ̀ lànà bí náà sì fi ń sọ fún wa wípé ala inni utitul Qur'ana wa mithlahu ma'ah ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́run bá fún mi ní alukur'an ó sì tún fún mi nírú alukur'an. bákan náà nínú tí ó tún jẹ́ àmọ́ kò sí súnà wa òun náà ní pín alukur'an sọ fún wa anabi muhammed sallallahu alayhi wa sallam ìtọ́jẹ́ sí wa ní hasana àwòkọ́ṣe rere àwòkọ́ṣe rere lọ́jẹ́ sí tá a bá wa ka tiẹ̀ fún gbóòlù àti fẹ́ rí kọ́sì ibi tá a sì lè rí tiẹ̀ náà ní súnà àwa aláàánú díẹ̀ gbóòlù sì fẹ́ jáwòkọ́ṣe rere fún wa kò lè jáwé kó ṣe rere fún wa o tọrọ lọ ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allah wal yawm al akhir wa dhakara allah kathira eléyìí wà nínú suratul ahzab aya twenty one ọlọ́wọ́n bá ní àwòkọ́ṣe rere ń bẹ fún yín o lára anabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹni tí ó sì láǹfààní lẹni tí ń ran kàti pàdé ọlọ́ tí ń sì ran kàti rí rere lọ́jọ́ gbẹ̀ndàlkìyàm ẹni tí ń sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn rà àwòkọ́ṣe rẹ̀ lára anabi sallallahu alaihi wasallam ajẹ́pẹ́ ni tẹ́ tí ọmọ wà àwòkọ́ṣe rẹ kọ́ran kan àti pàdé ọlọ́run kọ́ran kan àti rí rere ń jọ gbẹ̀ndà kìyàmù kìí sì ṣèrántí ọlọ́run dàkú má jẹ́rù rẹ̀ ọbẹ̀ láàrin wa. tọ́ ẹ̀yin náà rí bóòlù àti láti ṣe talọ́kọ́ wa muhammed báwo lẹ́sẹ̀ gbogbo nǹkan láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam síbẹ̀ yìí náà rí tí anabi sallallahu alayhi wa sallam umra anabi ọ̀padà ari makawo tó ní kálukọ́ fárí kálukọ́ gúnra àwọn sọ̀hábà ni kíni jẹ́bẹ̀ tóbi ti àwọn mọ́tíláṣí Mẹ́kà aláwọn anabi ọlọ́run òdodo si ni àwọn òní padà a bá tó kálá yọ inú bí anabi sallallahu alayhi wa sallam ọ̀wọ́lé wa bá ní pé kí wọ́n ṣe nǹkan kan tí wọ́n ní ṣe ẹ̀mọ̀ pé ṣé fẹ́ sórí ibú nu nítorí ó bá ní kí lẹ́ni kí wọ́n rí kí wọ́n fárí kí wọ́n sì ànábì sẹ́yìn náà ti fárí tí sẹ́yìn náà ti tí ànábì ní rere o yàtọ̀ sáwọn ìyàwó tí ó ní kẹ́ni à lọ kí fún wa kó fún wa mo rò pé <laughs> èsì ọmọ anabi sallallahu alaihi wasallam bá ti jáde ó pe ẹni tí wọn bá fárí ó gbẹgbẹ ọ̀tún fún wa kó wọn bẹ̀rẹ̀ sí í fa ẹ ọ̀rọ̀ yìí ń bọrọ mi ọ̀rọ̀ dòótọ́ kálukú bá bẹ̀rẹ̀ sí ní dìmú ọlọ́run mẹ́jẹ Al-Qur'ani ó sọ̀kalẹ̀ tí wọ́n ti làánà wọn dídọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kálukú náà bá bẹ̀rẹ̀ sí dìmú wọ́n bẹ̀rẹ̀ sí fárí wọn. ha bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà bá já síwájú kọjá òkú kọ́sì rere ni èyí lẹ sọ pé kọ̀ da ká mu sìgá àwọn o ọ̀nà wo wá lòun sìgá ti ń gba àwẹ̀nu yín ọ̀làdánwò ni àwùjọ ti pollute ṣe pollution àwùjọ ni wọ́n ń kí e òun sìgá abẹnu ti yín abẹ́ mú so gbogbo orú nǹkan ìyẹn gbọ́dọ̀ dáwò kọ́ sí rere bàbá ọ̀fẹ́ kọ́ mọ́ mu sìgá àmọ́ gbogbo àlọ́ wọn máa kánná lù pé ẹjọ́ ọmọ lórí àdánwò tèmi nìkan léyìí so ọmọ náà wà ní kòkòrò kó lè bá àmọ́ lórí àdánwò tèyín nìkan ọmọ wa jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ ńjọ́ kan wọn wá ní bàbá ẹ sáwọ pálí sìgá tẹ máa mú wọn á gbé bẹnsìn àn àn ẹdẹkì ni àbí ẹdẹkì <laughs> wọn bá gbé pálí òfun òun náà bá mú kàn dáàdì sẹ́lẹ̀ yá mi láìta kí lọ́ọ́ fẹ́ ṣe mo mọ̀ pé ẹ̀yin ni símbù tó dáa jù téèyàn lè kọ́ sí ni nà ọ́ gbàtẹ́yìn sì ń fa tẹ́ ń lo pákó ṣètánì yìí tẹ́mi náà bá ń lò kí ló dẹ̀ burú ń bẹ̀ ẹ́. a dákun torí ọlọ́mọ bá tèmi a ó ní bàbá tó bá jẹ́ bẹ́ẹ̀ yín náà dákun ẹ̀ má bàtí wa jẹ. tẹ́ ẹ bá lẹ̀ ní mú má èmi náà ò ní mú àmọ́ in as much tẹ́ ẹ bá sọ pé ẹ máa mú kẹ́ gbà pé mi náà ti join club yìí bàbá bá ní láti òní lọ́wọ́ ò mú má torí rẹ̀ anábì sallallahu alaihi wasallam àwòkọ́ṣe rere ni tọba lọ kasúnà rẹ fún bó ló ṣe rí kọsẹ ẹ rí i pé tá a kún ń tá a mọ nínú bá a ṣe kọsẹ bídíà lọ́kàn pọ̀ láwùjọ wa torí bídíà làwọn èèyàn dìbò fún wọn kọ́ ń parẹ́ wọn tún gba dìgírì fún. tọ́ba kan náà alukurani tó sọ fún wa ó lànà bí sallallahu alayhi wa sallam muta'un wujuban ẹni tí a gbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ ní lọ́rùn àyìn afẹ́ àbákọ̀. sẹ́mi pé a lè tẹ̀lé tiẹ̀ àyàfi ká jẹ́ pé a nípa súnà rẹ̀ àwọn àyà alukur'ani àti kà nínú wọn síwájú gbogbo àwọn àyà tó sọ pé ẹ̀tẹ̀lé tà nábì nínú rẹ̀ ya lẹdí iná amínú ọtí ọlọ́ha wa ati'u ar-rasula wa ulil amri minkum فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إلى قبان كيس آية إدادا أريك والله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ tẹ̀lé tọ́lọ̀ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àti tàwọn aláṣẹ nínú yín wọ́n ní kí ló dé tó sọ pé ẹ tẹ̀lé tọ́lọ̀ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbà tó kan tàwọn aláṣẹ ó ní àti tàwọn kò sọ pé ẹ tẹ̀lé tàwọn tẹ̀lẹ̀tẹ̀ máa ń túmọ̀ àlùkùránì ẹ má tún tùkùtù o ẹ má fi kún o àti tàwọn aláṣẹ alimami ibn kathir àtàwọn olùmọ̀ tafsir mi wọ́n ní ìdí tọ́lọ́n fi sọ pé ẹ tẹ̀lé tọ́lọ́n ẹni pé ọlọ́n a gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ bá a fẹ́ bá a kọ̀ ẹ tẹ̀lé tànàbì a gbọ́dọ̀ tẹ̀lé tànàbì bá a fẹ́ bá a kọ̀ ṣùgbọ́n wa ulil amri minkum àwọn aláṣẹ nínú wa a lè tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú àyàfi táwọn náà bá ń tẹ̀lé tọ́lọ́n tí wọ́n ń tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa sallam bi ta'ati Allahi وبطاعة الرسول يطاع أولو الأمر torí pé tí wọn bá ti takò tí wọn ti takò tí anabi sallallahu alayhi wa sallam fala ta'ata lahum alayna wọn lẹ́tọ̀ọ́ sí ká tẹ̀lé tiwọn gẹ́gẹ́ bá Abubakar ṣẹṣẹ kútúbà níjọ́ tí wọn yàn ní khalifa wọn ni ati'u Allaha ati'uni ma ata'tu Allaha fikum wala in 'asaytu fala ta'ata li alaykum. ẹ tẹ̀lé tèmi tẹ́ bá rí pé mi náà ń tẹ̀lé tọ́lọ́ láàrin yín tẹ́ ẹ bá ti rí pé ń tẹ̀lé tọ́lọ́ àjẹpẹ́ kèsè dandan lórí yín kẹ́ tẹ̀lé tèmi o. jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ànábì ẹni tá a ni o kọ̀ á lè ṣeé kí èèyàn tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam láì mọ̀ nípa súnà rẹ̀ ó nínú <clears throat> láyé bí nínú hadith táwọn nípa náà tún gbé jáde wọn àwọn wọn nìkan nínú tó wù yín àti tí ó wù yín ó dùn mọ́ yín àbí ó dùn mọ́ yín pàtàkì àdè kúrò ní Madina arákùnrin yìí wá ó tún ọ̀rọ̀ ànábì pè wá ságbárí wọ́n tẹ̀lé tó wọ́n fẹ́ àbí wọ́n fẹ́ ó dùn mọ́ wọn àbí ó dùn mọ́ wọn ó ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ kí kálukú lọ ṣẹ́gi wá wọ́n lọ ṣẹ́gi wá igi pọ̀ ó ní kí wọ́n dáná sígi yẹn wọ́n sáná sígi igi bẹ̀rẹ̀ sí ní jóná.

àwọn àgbàlagbà tó wà ń bẹ ni a ah, ńṣe là á mọ̀ tẹ́lá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ká má bàa wọ náà tẹ́lá kò kí ló dé táyìn fi ń ṣe Islam mọ̀ ń bí yín nù ká má bàa ṣe kíni ká lè bàa wọ alìjẹ́nà ẹ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ o tọ́lá àwọn kan tanra àwọn jẹ́ o wọ́n láwọn ò lọ́n káwọn ò lè wọ àwọn ò lọ́n káwọn má bàa wọ náà kí á ń wá wọ́n ní ìyọnu àwọn máa ń sọ pé àìwá anábì kọ́mi ní tí mo bá ti máa wà àlùjánnà kọ́mi ní tó sọ pé tí mo bá ti ìní wọná. ẹgbẹ́ tó sọ mi wọ́n ní àwọn ń sì làwọn mọ̀ tẹ̀lé anábì Muhammad sallallahu alaihi wasallam káwọn ọmọ bá wọná. ok kí ni wọ́n máa jò ẹjẹ́ arìn nìkan padà sí Madina pé ẹni tẹ́ ẹni ká tẹ̀lé tiẹ̀ o à ń tẹ̀lé tiẹ̀ títí tó fi ní ká wọná. tánàbí wa ni ká wọ̀ ńgbà náà àwọ̀ torí pé àtẹ̀lé tẹ́lẹ̀ náà ni ká mọ̀ bá náà nígbà tí wọn dọdọ anabi sallallahu alaihi wasallam ó ní sẹẹtì wọnú nánà ni wọn ní rárá àti wọ ó ní wàhálà ìtẹ́ bá fi lè wọ pínrín ẹni jáde ńbẹ láéláé innama ta'atu fil ma'ruf kọtọ ká gbọ́rọ̀ sí yàn lẹ́nu àfi tó bá ti pín tó fi pa wá láṣẹ kọtakùtọ lọ kọtakùtà anabi muhammad sallallahu alaihi wa sallam anabi nìkan la gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ bóyá tó ní ká ṣe wù wá àbí ó wù wá ẹnìkan ṣe sọláàt ńgbà tó wá parí sọláàtì lọ́ba bá nàbì kí ló dé tí mò ń pè ọ́ lẹ́ẹ̀kan tó dáhùn ah wà nàbì wọ́n ṣe sọláàtì ni wọ́n ṣe sọláàtì ṣé sọláàtì wa ni kò mọ́ dáná bì lò ee ànábì nìyẹn o wọ́n ní sọ́bọ́lọ́ sọ pé ayọ̀ alladhina amanu istajibu lillahi wa lirrasul idha da'akum lima yahyikum ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ̀dọ́lọ́ ńlò ẹ̀dá nàbì lòun ní gbogbo ìgbà tọ́lọ́ àtànàbì bá pè yín lọ sídìí tí ó ah ọkùnrin yìí nìtọ èmi ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tòlá anábì sallallahu alaihi wasallam fi wá sọ fún pé màá kọ́ ní súrà kan o ó ní súrà tó ga jù alukur'ani o ká tó jáde kó nu mọ́sálásí yìí ó ní mo máa ń tẹ̀lé anabi mo máa ń tẹ̀lé anabi mo máa ń tẹ̀lé anabi nígbà táwa súnmẹ́ nù ọ̀nà mo sáré pẹ́sẹ́ anabi ń ya èmi wá ń fà sẹ́yìn toró ní ká tó jáde mọ́sálásí yìí òun sì ti ń súnmẹ́ nù ọ̀nà tòun gbà táwa fẹ́ jáde anabi wọn náà lọ sọ pé ọkọ mi ní súrà kan tó tóbi jù alukur'ani ó ní ah, kí wọn lọ kéènù sọláàtì kó di pé ńgbà kan sunna tó fi hàn wá pànàbí sallallahu alaihi asòfin ni o asòfin bóòlù àti fẹ́ tẹ̀lé òfin rẹ̀ táàbà mọ̀ nípa sunna rẹ̀ àfi ká mọ̀ nípa sunna rẹ̀. torí délé àwọn àyà èyí tá a kàkà lẹ́yìn wọ́n tọ́ka sí ti lè ṣe nínú ẹ̀sìn Islam anabi ní ti ṣiṣẹ́ wàláhì kò sí bá a ti lè ṣe Islam yìí. báwo láti ipa àgbàlùkùránì fi agbalukurani tọ́lọ̀ fi rán anabi àmọ́ àgbàtà anabi tá a lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ a lè jẹ́ mùsùlùmí rárá rárá torí ẹ a lè ya alukurani àtẹnitọ́ gbà wa ẹnikẹ́ni tó bá gba tọ́lọ̀ ọgbọ́dọ̀ gbàtà anabi wọn kì í fi súnà anabi ṣeré tó máa ń ṣe nǹkan kan tó máa fi lè là wọn lọ́yẹ̀ pé tó ń ṣe ntako súnà wọ́n ṣe tán láti pàtì wọn ti ẹ wò tó tẹ̀lẹ̀ wọ́n ní obìnrin kan kọ̀bí ìsọ̀ ọlọ́gbà ìgbà wáyé wa olóbìnrin kan wá bá Abubakar radiyallahu anhu ìyá yìí ó jẹ́ ìyá àyà fẹ́ni tó ṣaláìsí ajẹ́kẹ́ni tó jẹ́ ọmọ ọmọ tiẹ̀ ọlọ́mọ mi kú ọmọ ọmọ mi kú mọ̀ ń fẹ́ kó fún mi lógún tèmi nínú dúkìá ọmọ ọmọ mi ẹni tó ní màdíẹ̀ Islam àyà ọ̀wà pé mi nípìn mi nínú ogún ọmọ ọmọ mi ìgbà wo ni. ẹrù ẹrù láàrin sẹ́kọ̀n ìgbà wo ni yá àyà ni wọ́n wá pé fún mi nípìn tèmi nínú ogún ọmọ ọmọ mi náà ìgbà tí tókùbá aláwọ ah, akbar ẹ dákun ẹ má máa pín ogún lẹ́kọ̀ọ́ yìí o sẹ́yìn kẹ́yìn náà ni èèyàn ní ti kú ní sẹ́lọ̀ yọ gègé ẹ pé ustaz àsìkò tí ìyá ìyá ọ wà fóun fẹ́ jogún ọmọ ọmọ òun ó ní tí ọmọ tiẹ̀ tọ́jẹ́ ìyá ọmọ ń bá ti kú torí kí ni a fẹ́ fi ìyá ìyá ṣe nígbà tí ìyá tó bí máa ń bẹ láyé ìyá ti kú ìyá ìyá lọ́wọ́ wà ìdí tí ìyá ìyá fi wá nù ó ní ẹ bá mọ́pin tèmi ní ogún ọmọ ọmọ mi Abubakar ni èmi wà lùkùránì kò síbi tọ́lọ̀ ti dà pọ̀ yá ìyá abẹ́rẹ́ pé yóò jogún kò sí. èmi ò sì mọ nǹkan kan nínú súnà sallallahu alayhi wa sallam ti sọ pé ẹkún yà àyà ní o àmọ́ ẹ lọ padà wá ẹ lọ padà wá ti wa nù o ẹ rí i ọ̀sọ́ ni mà báwo ti máa tanra ajẹ lónìí ẹnìkan ti o nǹkan tí ò tó síbi kó ní Abubakar sọ pé ẹ padà wá màá wádìí so Abubakar wa ọwọ awádìí lọ́dọ̀ àwọn sahaba báyìí ni Al-Mughira ibn Shu'ba ó dìde ó lè mèrì tá nàbì sallallahu alayhi wa sallam tó fún ya àyà ní asodò ìdákanu mẹ́fà Muhammad ibn al-Maslama òun náà sọ yìí pé èmi náà jẹ́rìí sí i tí ya àyà dé abubakar ni mo gbọ́ pa nàbí ṣe bẹ́ẹ̀ ọ wá fún ní one over six bẹ́ẹ̀ náà ni a rí umar ibn al-khattab radiyallahu anhu kọ́mà tí kò wọ́n gba jizíà lọ́dọ̀ àwọn majus àbí kò wọ́n má gba jizíà lọ́dọ̀ àwọn majus nígbà tí wọ́n sọ fún pa nàbí sọ yìí sunnu bihim sunnata ahlil kitab. Iru tẹ́ ẹ ṣe fáwọn ahlul kitab ní kẹ́ ẹ ṣe fáwọn náà ìgbà náà ni Umar tó gba àwọn bẹ́ẹ̀ náà ni lásìrí Muawiya Muawiya yìí ọ̀ràn àwọn sọ́jà ọ̀ràn lọ sí Armenia nígbà táwọn sọ́jà débẹ̀ jẹ wọn gan ebi sì pa wọn gidigidi ọ̀kan nínú àwọn ọmọ ogun òun wá ọwọ́ abá muawiya onáni jarir ibn abdullahi al-bajali ọwọ́ aróyìn fún muawiya irú ìyà tí ń jẹ àwọn ọmọ ogun yẹn ó ní tó sì mọ̀ pé sọ yìí man la yarhami nas la bá ti fáwọn o muawiya ni tó yìí ni ó ní ẹnu ti báyìí ni muawiya ni káwọn ọmọ ogun ẹni tí ó bá ti láàánú àwọn èèyàn kò ní rí kẹ́ ọ lọ bẹ́ẹ̀ làwọn sọ̀hábà rí o bẹ́ẹ̀ ni Marwan ibn Hakam ọ̀kan náà àwọn àgbà tàbíì wọ́n lẹ́nìkan dí èso kan gbé nílé ẹnìkan ó di gbé lóko rẹ̀ ó wá lọ gbin èso yìí sílé tiẹ̀ báyìí ni Marwan òǹsìn ní ìṣèjọba bó ti náwó ganu ó ti wá pinnu pé òun ó gé ọwọ́ rẹ̀ báyìí ìlọ̀kan nínú àwọn sàhábà ìlọ́gbọ́n tó ṣẹlẹ̀ yìí ẹni tí wọ́n ń pè ní Rafi' ibn Khadij ẹni tó jólówó ẹrú tó jí èso yẹn ó wá bá Rafi' ibn Khadij ó ní tó ṣẹlẹ̀ ni Rafi' wá gba àdéhùn kan apá nàbí sọ pé la fi samarin a ò gbọ́dọ̀ géèyàn lọ́wọ́ nítorí kó jí èso ó ní ah, ẹ̀dá kùsẹ́ ràn mí lọ́wọ́ olórí tó ti mú ẹrú mi ní ìtọ́fẹ́ gé lọ́wọ́ ó ní kó wọn sọ ń bẹ̀ tá a débẹ̀ má ti kàdísà anábì sallallahu alaihi wasallam fún ló tu sílẹ̀ lórí ìdí ẹlẹ́yìn gbogbo àwọn eléyìí ń tọ́ka sí báwọn aṣíwájú wa rere bí wọ́n ti ṣe jẹ́ni tí ń mójútó súnà anábì bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn nípa ń bùkátà súnà láti gbọ́ yìí pẹ̀lú àwọn òun náà ní pé ń bẹ nínú àwọn àyà alukur'an ohun tó jẹ́ mujmal ṣùgbọ́n àyà ṣùgbọ́n sunna anabi sallallahu alayhi wa sallam ló ti tafsil ń ta tankoko tó ṣe pé kí ló ṣàlàyé rẹ̀ sunna ni ọlọ́run sọ pé wa aqimu salata wa atu zakat ẹ máa gbé sọlá ti dúró ẹ máa yọ zaka tí o bá ti sunna anabi sallallahu alayhi wa sallam abati mabó láti ṣe sọlá abati mabó láti yọ zaka bákan náà taqyidul mutlaq ọlọ́run sọ pé was-sariqu sariqa تقطع أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم ẹgbẹ́ ọwọ́ ẹni tó jalè lọ́kùnrin ẹgbẹ́ ọwọ́ ẹni tó jalè lóbìnrin tí ó bá ti súnà Ànábì sallallahu alaihi wasallam àbá ti mọ̀bù láàgì súnà ló fi hàn apọ́wọ̀ tún láàgì á sì gé látọrùn ọwọ́ kì í ṣe láti jìkà súnà ló tuntun sọ fún wa èèlò gan lèyìn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ ó ní la qat'a fi aqalla min rub'i dinar tí n tí wọ́n di tó bá ti jẹ́ ipò kéré sí kọ́tà dinar àní gé ọwọ́ nítorí ẹ̀ kọ́tà dinar sì ń lọ bí twenty thousand naira ìpè ńlọ́wọ́ tó kéré jù téèyàn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ kìí sì ṣe gbogbo ẹni tó bá ti jí náà ni wọ́n gé lọ́wọ́ àwọn òfin tó rọ̀ ọ́ ma kọjá kó gbé ní bòńkẹ́lẹ́ ó sì gbé láàyè ibi tí wọ́n máa gbèrú rẹ̀ pamọ́ sí kò sì sí ìtújú pé bọ́yọ̀ náà nípìn nínú owó yìí torí tó bá nípìn nínú owó àní gé lọ́wọ́ ìyá mi ní ọ̀jẹ̀ bákan náà súnà anábì sallallahu alaihi wasallam fi hàn wá ikpe nǹkan tí ò yé yín bó ti ṣe wá ni ọlọ́ni alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun gbogbo àwọn tọgbọ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lọ àbòsí papọ̀ mọ́ gbàgbọ́ wọn àwọn nìbalẹ̀ ọkàn ọbẹ̀ fún wọn àwọn ni wọn mọ̀nà àyà yìí ó ṣòro fáwọn sàhábà láti gbọ́ yìí wọ́n níta ni ọ̀sàbòsí sórí ara rẹ̀ ni ó sì wà wọn láti jẹ́ni tí wọ́n mọ̀nà ó wù wọn láti jẹ́ni tó ṣe é pé yóò ní fọkànbalẹ̀ ànábì wa ni kèé ń tẹ̀ ká nínú àyà yẹn lọ́lọ́ kì í sábòsí tẹ kàyàn lọ́lọ́nsọ ntọ́lọ́nsọ ni ashirk ìyẹn ni pé wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́ ìṣẹ̀bọ̀sọlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ rú ẹni dáadáa Lukman bó ti ti sọ fọ́mọ rẹ̀ pé ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim ikú àbòsí gan làbòsí ẹbọ ṣíṣe òun làbòsí tó tóbi. bákan náà sunna máa kọ́ wa ikú ń tẹ́ ẹ̀rù kọ́ wa special ọ ìgbà tó lọ́wọ́ bá gbà fún wa kọ́sùn lórí ìrìn àjò ńṣe ló dá lórí ìrìn àjò tó wáyé lásìkò bẹ̀rù lásìkò tá à ń jagun lọ́wọ́ kí ló dé lónìí ẹ̀rí pé tẹ́bá ti rìn àjò ẹ̀ sì kọ́ sùrù sógun là ń jà ní kìí sógun là ń jà Umar bíi anabi sallallahu alaihi wasallam léèrè ó ní ṣe bí Ọlọ́run bá sọ pé ńgbà tẹ́ bá wà lórí ìrìn àjò ogun ilẹ̀ ètò sì kọ́ kí ló dé tá à ń ṣe kọ́ lónìí tó ń ti pa lórí ìrìn àjò ogun anabi ni sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqata sàrà àní tọ́lọ̀ bá ṣe fún yín ẹgbà sàrà ọlọ tí o bá ṣe bó láti mà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni súnà ànábì sallallahu ó máa ń ní alukur'an ṣe lápèjúwe ńbọ ló wà nínú alukur'an ikú gbọ́dọ̀ ṣe nikahul muta tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ yàwó dìgbà báyìí sign contract ikú lónìí o ọdún kan ló máa parí kò sí bẹ́ẹ̀ ní islam tó bá níbo ti rí inú alukur'an pé ẹ má jẹran Kosi kò sí inú alukur'an ṣùgbọ́n níbo ló nínú sunna anabi sallallahu alayhi wa sallam níbo ló wà gbogbo ẹranko ẹranko abidjan tó bá ti ẹ jẹ kò sí inú sunna anabi sallallahu alayhi wa sallam níta alukur'an sunna máa sọ níbo ló wà nínú alukur'an gbogbo ẹyẹ tó bá ti lé tí ma fi ẹ jẹ kò sí alukur'an inú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam bóòlù títí wàá fẹ́ jẹ́ ẹni tí ó gbẹ́ sí islam yìí nígbà tó ọba ma sunna sunna anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń pa ìdájọ́ mi rẹ̀ nínú tó wà nù alukur'an tẹ́bọ́n lọ́wọ́ bá sọ fún yín pé kutiba alaykum idha hadara ahadakum al-mawt in taraka khayran al-wasiyyata lil-walidayni wal-aqrabina bil-ma'ruf haqqan 'ala al-muttaqin nínú surat al aya one eighty ọlọ́run sọ pé ẹ lè fáwọn bàbá àti màmá àtàwọn mọ̀lẹ́bí yín ṣùgbọ́n ló fi hàn wá pé la wasiyyata li inna الله قد a'ta كل dhi حق haqqahu ولا فلا wasiyyata لوارث ọlọ́run ti tún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ tún ṣe wíìlì fẹ́ni tí ó jogún ma ẹni tí ó jogún ogún tọ́lọ́ ní ọjẹ́ ní ọjẹ́ ẹni tí ó lẹ́tọ̀ọ́ tó gún lẹ́ẹ̀ma kọ wíìlì lẹ́kọ̀ọ́ wíìlì yẹn kò sì gbọ́dọ̀ ju nínú one over three dúkìá yín lọ. eléyìí jẹ́ islam kí ló fi eléyìí mà wá sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. Ah, àwọn bùkátà jama tá fẹ́ tẹ̀lé sunna láti lágbọ̀ọ́yé torí pé tí ó bá ṣàgbọ́yé láti gbọ́ sẹ̀ríà yìí láti gbàgbọ́yé tí sẹ̀ríà ń sọ èyàn ó sì súnà lo èyàn ó lò ń kọrí nkọ̀dí o káyọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí apá kan nínú àwọn èèyàn lónìí ìgbà tí wọn lágbọ́yé tó péye wọn ò mọ ti ń jẹ́ sẹ̀ríà Islam wọn ò nímọ̀ nípa bí wọ́n ṣe máa mú ìdájọ́ nù ẹ̀ ojú wọn di ọpọlọ wọn gan òṣìṣẹ́ bó ṣe yẹ ẹ̀rì kí wọ́n máa lo súnà nkọ̀rí nkọ̀dí wọ́n máa lo lọ́nà tí àyàn fi kórìíra rẹ̀ torí ẹ̀ àwọn kan kàdí wọ́n ka ọ̀rọ̀ àwọn sàhábà wọ́n ní káná àhádọ́nà يلزق كعبه بكعب صاحبه ومنكبه بمنكبه فيما رواه أبو داود hadisi tí abu dawud agba jáde wọn ni akpa kan nínú wa tá a máa ń ṣe sọláàtì pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam a máa ń jẹ́ kí wa kọkànra ẹ wá rí ẹnìkan nínú wọn ńgbà tó fẹ́ lo súnà yìí tí ọ̀la gbọ́ ìṣẹ̀rí à ìgbà tó ń fẹ́ kí gìgísẹ̀ òun kọkàn gìgísẹ̀ yín yọ máa lé ẹsẹ̀ yín yọ máa lé mú yóò máa lé mu títí ẹsẹ̀ rẹ̀ ó ti wá sẹ̀ ju èjìká tiẹ̀ lọ ìgbà tó bá dúró báyìí sẹ́mi pẹ́sẹ̀ ti ju ibi tí èjìká máa lọ sẹ̀rí ò sì fẹ́ pé bá ya ẹsẹ̀ rẹ̀ ìwọ ọkùnrin kẹsẹ̀ rẹ̀ ó ju ibi tí èjìká rẹ̀ máa lọ. mo rò pé yé wa torí tí sọ̀hábà ń sọ fún wa ni pé àwa máa ń dúró bí ẹni wípé gìgísẹ̀ kan gìgísẹ̀ èjìká kéjìká lọ́nà tẹ̀ ní kí ẹnìkan bọ́ síwájú ẹnìkan fà sẹ́yìn ntọ́gbà lérò nù ìyẹn ni pé tí mo bá tún ẹsẹ mi tí ẹsẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ibi mi mà eléyìí yé súnà yẹn ẹ wá rí ẹnìkan ń fẹsẹ̀ lé ẹsẹ̀ yín ká ó lé yín débi tẹ́ ẹ wà tó bákan náà wọ́n tún kà nínú súnà wípé anabi sallallahu alayhi wasallam ó máa ń di irun rẹ̀ ó máa ń ba irun orí rẹ̀ sọ́nà méjì bẹ́ẹ̀ la ṣe ra àwọn ọmọ kan nílùú kan nílẹ̀ yorùbá yìí náà nù wọ́n wá gbórí wọn lọ sọ́dọ̀ yóò ń dìrì wọ́n láwọn tẹ̀lé súnà wọ́n ní kí wọ́n bá wọn ba irun orí àwọn sọ́nà méjì ọkùnrin fa wọ́n bá wọn ba irun orí sọ́nà méjì wọ́n wá jáde ní títì gbòòrò wọ́n lọ bẹ́ẹ̀ pé kí ló dé ẹ̀yin ọmọ súnà yìí ni ẹ torí pé irun orí ti ń bẹ lórí anabi sallallahu alayhi wa sallam sẹbẹyìn náà rí irun orí ti ń bẹ lórí Lárúbáwá ẹ rí irun orí ti ń bẹ lórí Pakistan ẹ rí irun orí ti ń bẹ lórí àwọn India irun orí Lárúbáwá nù. nígbà tí irun bá kún tó bá kún tó bá pọ̀ sẹ́mi pé ó dà lẹ̀ tó bá dà lẹ̀ ó lè má jẹ́ kéèyàn orí ní èèyàn ṣèṣe. ìdínú anabi sallallahu alayhi wọn àgbà ba irun yẹn eléyìí tó wá báyìí wọn bá nísàlẹ̀ báyìí títí yọ lọ wọn tún ba eléyìí náà nísàlẹ̀ yọ lọ kẹsẹ kí wọn là o títí yọ lọ sódà tí irun yóò fi ní máa túká sórí téèyàn fi rí ní tẹ́sẹ̀tẹ́ tẹ́bẹ̀ rí fúlàní bẹ́ẹ̀ bá tiẹ̀ rí pakistani tẹ́bẹ̀ kọ́ fúlàní máa ń ṣe bẹ́ẹ̀ báná fi ṣe ń ṣe rún ṣé ọ wá túmọ̀ sí kí wọ́n mú láti bẹ̀rẹ̀ dé parí ṣé irun tí wàá lè gùn bẹ́ẹ̀ torí pé irun tí wàá yí máa pọ̀ kì má lẹ́yìn kì í pọ̀ gùn àwọn tí irun wọn máa pọ̀ gùn àwọn ló lè ṣerú eléyìí torí ẹgbà tó gbọ́ súnà yìí lẹ́nu máa gbà tó bá ké súnà ni òtó ni amadiri káyé òun ọ̀fẹ́ súnà náà ta ló kókò rira rẹ̀ sí wọn lọ́kàn ìwọ ni. bákan náà àwọn kan tó yẹ pé àwọn wò pé súnà ni ká máa fi pọ̀pá rìn kà ká tún wé láwà ni. wọ́n ní tẹ́mṣí bìrẹ̀ èrè pọ̀pá tẹ̀dọ̀kọlù náírà hù pé tó ń bá ń lọ tó mú pọ̀pá lọ iná lọ́wọ́ ẹgbọ́n nǹkan mẹ́rin tó bá oníkàlùkù adé ó ti yẹn tiẹ̀. wọ́n lè máa rìn dọ̀tí kakọ́ ọmọ wẹ̀ wọ́n sọ pé súnà anabi tí dọ̀tí tí ẹ̀gbin bóòlù tí wọ́n á fẹ́ pé súnà rẹ̀ ní kẹ́ ẹ máa yọ bùn. tó gbogbo yìí agbọ́dọ̀ kíyèsí torí ẹ̀ ní ìparí ní ṣókí kí lórí pa ti ń bẹ ní ti dáadáa gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé súnà òun ọmọ dájú kó ẹnìkan ò ní máa tẹ̀lé súnà àfi kó kórìíra àdáda lẹ̀ torí pé anabi máa ń sọ yìí pé wa khayrul hadithi kitabullah wa khayrul hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharrul umuri muhdathatuha anabi máa ń sọ kọ́rọ̀ tó lóore jùlọ rọ́lọ́n ìmọ̀nà dáa jù ní mọ̀nà muhammad sallallahu alayhi wa sallam èyí tó wàá burú jù nínú gbogbo nǹkan.

làákín ọ̀sọ̀kọ́ ń tẹ̀lé súnà kọ̀hánú ààrẹ kọ̀hánú ọ̀rọ̀ rẹ kọ̀hánú sí rẹ yóò ní tuma súnà tọ́lọ̀ ń tẹ̀lé. bákan náà ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé súnà yóò tara súnà láwọn àwa tó dáa torí pé anabi sọ pé innama bu'istu li utammima makarima al-akhlaq ńṣe lọ́lọ́wọ́n bá gbé mi dìde torí kí n lè bá pé àwọn àwárí torí rẹ gbogbo ẹni tó bá ti ń súnà anabi muhammad sallallahu alayhi wa sallam ìwárí rẹ̀ ọ̀pọ̀ bákan nínú orípa rere tí ń bẹ fún títẹ̀lé súnà òun náà ní kí gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé súnà kò ní jẹ́ aláṣejù ẹ dákun ẹ̀tẹ́ ti jàmà gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé súnà kò ní jẹ́ aláṣejù kò ní jẹ́ aláṣeboro kò ní jẹ́ alárekunda kò ní jẹ́ aláhọ̀kangun kò ní jẹ́ gáàlì kò ní jọ́kan náà àwọn gùlẹ́ẹ̀ àwọn olùtayẹnu àlà àwọn tí ń bẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ kò ní jọ́kan náà àwọn tẹ̀síríyà àwọn tí ń pa àwọn mùsùlùmí kèfèrí nítorí kí wọ́n dẹ́ṣẹ̀ mo rò pé yé wa torí kẹsẹ̀ súnà ní takfiriya irú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń kàfàrà àwọn èèyàn nítorí pé wọ́n ti ṣe kíní báyìí ó di kèfèrí ó di kèfèrí síbi kọ́kọ̀lọ́pọ̀ ń kàfàrà bàbá àtìyá rẹ̀ àwọn eléyìí ẹsẹ̀ súnà ànábì sallallahu alaihi wasallam torí tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá ti jẹ́ pé àwọn ní ọ̀kọ̀kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ nítorí wọ́n bí àwọn. mo rò pé yé wa súnà ẹni tí sísẹ lè tẹ̀lé súnà yóò níwà rí kí ló fà á ló ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí tẹ́fà tilẹ̀ ń tẹ̀lé súnà ìwà yín èdè àmọ́. bàbá rẹ̀ ọmọ pé lásà gbogbo ará àdúgbò kọ́ máa bù níbọ̀ torí pẹ́ lómi rò pé ká máa ṣe súnà ní gbéraga wọ́n rò pé ṣíṣe súnà ní ká jọra ẹni lójú rò pé ṣíṣe súnà ní ká fojú kéré gbogbo aráàlú ká máa wúra wa apá nìkan la nírun lórí apá rí gbogbo aráyé ṣé súnà nu ànábì wa àwọn oníwàárí وإنك لعلى خلق عظيم ala wọ́n lọ wà lórí ìwà tó ga ńbọ aládánwò tí wàá bá wa tó ti jẹ́ pé gbéraga lẹ̀ ń gbé ká ìjọra ẹni lójú lẹ̀ ń bá ká ìmọ̀fojú kéré àwọn di àwọn nǹkan kéékèèké kan mú ọ̀wá àwùpẹ́ tí ọba ti ṣe bẹ́ẹ̀ ọmọ anáni ìwọ ló ń pẹ́ àlùjáná àti náà ni. nínú islam èèyàn gbọ́dọ̀ lọ tẹríba fọlọ́ tọ́lọ́wọ́n bó fi gbé yàn ga ká sọ́ra fún gùlù ìtayẹnu àlà fa innama ahlaka man kana qablakum al-ghulu ìtayẹnu àlà olóko parun báwọn tó tiwájú wa o a ti ti rí wọn láwùjọ wa lónìí àwọn ọmọ tí ń kàfàrà àwọn èèyàn wọn yẹn ẹ sọ́ra fún wa ẹ má gbọgbọ kúgbọ tí wọn sọ torí pé yẹn gbọgbọ kúgbọ kí nǹkan kan má ṣẹ́kù lọ kéèyàn wàláyé o lè máa fi kànkàn onírin kó o máa fi fọ́ dọjọ́ kú rẹ̀ kọ́ máa mà. àìgbọ́ ibẹ̀ làlásìá wà torí de eléyìí èèyàn ní máa tẹ̀lé súnà kó di gáálí torí ẹ̀ tó bá dọ́kan náà tẹ̀síríyà èsì alùsúnà kójó yọ àwọn sálàfù tiẹ̀ ni wọ́n ń pè ní kíni alkhawarij àtàwọn mọ̀tẹ́zìlà àwọn sálàfù tiẹ̀ nu èsì alùsúnà wal jamaa mo rò pé yẹn yín ó kọ àwọn aláyèsí wọ́n ń pè ní kíni jamaatu takfir walhijra misra wọn ti wá. ẹ̀yin bá katira ẹ̀ lè má ma gbogbo ń tó ń sèyàn kìí ṣe nǹkan tuntun. wọ́n kẹ̀sẹ̀ pé wọ́n rí irọ́ sí wọn lórí lọ́n àwọn náà gbé wálé ó gbé pàǹtí wálé kò rí rẹ̀ rí gbà wálé. ẹ̀dín wọn léèrè ìwé ẹ̀rí wo lẹ́ rí gbà wálé wàláhì wọn rí ọ̀pọ̀lọpọ̀ wọn rí ẹ̀wọ̀n lẹ́nu mí ìbá nàìjíríà. a lọ́lọ́pọ̀ wọn rọ ọmú lóṣù ajẹ́ pé wọn ti ràn wálé. wọ̀ wá rẹ́ nìkan tó fi sàfà àjàrà ẹ̀wọ̀n lọ

ajẹ́pẹ́ ibi tá a dùn ó sí nù àní lè parí yòókù wọn lásìkò títò ọlọ́run bá kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé ta nàbẹ̀ Muhammad ọlọ́run bá kọjú kálí kú lórí sunna ọlọ́run kò gbé wa dìde lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà lórí sunna ọlọ́run náà kò forí jìn wa kátó kú forí jìn wa nù sàárì wa forí jìn wa lọ́la kìyàmà àwọn ọmọ ẹ̀yà wa stars àjàlá tọ́lọ̀ fi ṣe sábàbí ìjókòó yìí a ti gbọ́ púpọ̀ nípa àyànjú wọn nípa sunna anabi sallallahu alayhi wa sallam ní àwùjọ wa lẹ́kọ̀ọ́ bíi ọlọ́wọ́n bá dákun àlékún ìrànlọ́wọ́ bá a ṣe fún wa àlékún àgbéga bá a ṣe fún wa àlékún bíbá àṣírí bá a ṣe fún wa ọlọ́nkọ́ wa jẹ́ kí wọn pọ̀ láwùjọ wa because sábà ti rá àwọn ẹni tí ń pèpè lọ sídìí súnà inú wa máa dùn ó túmọ̀ sí pé aburú ọ̀ máa dínkù aburú ọ̀ máa dínkù aburú ọ̀ máa dínkù ọ̀dọ̀ wa wa náà ẹja gbárùkù ti rú wọn ẹja gbárùkù ti àwọn tí wọ́n ń pèpè lọ sídìí súnà. torí pé gbogbo wa fẹ́ wà lìjánà ọlọ́run má ṣe wà lọ́ọ́ máa ná ọlọ́run bá kó sẹ́mi pẹ̀lú yín lórí rẹ̀ jálẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد nínú àwọn nǹkan tí a sì béèrè àwọn míì wà tó ti pé ìbéèrè tẹ́ńtọ́ fẹ́ mà ní àwọn míì wà tó ti jẹ́ pé ìbéèrè tẹni tó ṣe pé ń gbọ́ yìí ó tún gbọ́ yìí ó tún fẹ́ gbọ́ yìí ni tòwò sì sí nínú ìlànà lọ́dọ̀ tiwa kọjá pé ńgbà tó ti gbọ́ gbọ́kúgbọ́ kan kọjá pé ọwọ́ ń wá kẹlòmínà tó sọ tiẹ̀ àwọn ìdáhùn rẹ̀. torí pé nísìnyí nínú ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ sọ pé kí ni nípa àkíkọ̀ torí pé àwọn kan àwọn kan àtàwọn kan tẹ́tún rẹ̀ fi ti wá náà fún ni bá fẹ́ ṣèbéèrè ni fi ṣe pé ẹnìkan sọ ẹnìkan tún sọ ẹnìkan tún sọ ọjà làwa ń tà ẹ̀sìn ọlọ́run làwa ń ṣàlàyé ìwọ tó ti fẹ́ béèrè ọgbọ́dọ̀ béèrè rẹ ni yìí ti pọ̀ kàn fẹ́ máa dájọ́ torí ẹ̀ gbogbo àwọn abéèrè bá àwọn ìdáhùn rẹ̀ a sì ní ìdáhùn rẹ̀ náà nítorí wọ́n fẹ́ ṣe ìbéèrè ọ̀sọ̀ pé ẹ dákun ọ̀nà wo ni Islam sọ kásì àkíkà finish wọ́n lọ́wọ́ àmà apply rẹ̀ lórí nítorí wọ́n lórí ẹ̀ àbí gbọ́kúgbọ́ tó bá ti gbọ́ tẹ́lẹ̀ torí ẹ̀ kò sí dáhùn fẹ́lẹ̀ yẹn ẹni kò wo ni káyà fọ́tò wa nu Islam síbẹ̀ yìí náà ti mà ní tí yẹn bá ti mọ̀ yẹn béèrè torí pé ó yẹ ká fàṣìkò wa tún ṣe nǹkan míì nítorí wọn ní islam pọ̀ gan ìta máa ń pa rẹ̀ kí ló dé tó pé nǹkan bíi máa péré náà làwọn máa yí gbígbà tí wọ́n yí àkàrà náà agbada ta ni ó pé wọn mọ̀ pé ká ya fọ́tò nǹkan abẹ mi kò tọ́nu islam ta lọ́wọ́ à ń jókòó ìjọ ọmọ bẹ́ẹ̀. Ah, ah. sọ́ńtà bá ti mà kò nídìí ká máa bá àsìkò jẹ́ abẹ́ǹtẹ́ káwọn olùmọ̀ọ́yìn ọ̀dà aláìmọ̀ ni torí ńgbà tó bá ti jẹ́ pé béèrè ẹ̀yọ̀ kan náà lẹ́ẹ̀ máa ṣe lójoojúmọ́ àwọn náà ní wádìí màmá torí ẹ̀ ló ti jẹ́ pé ǹdẹ́ bá mọ̀ pé ó wúlò fún yín láyé lálùkè yá màlẹ́ máa béèrè èsì pé kí question ẹ̀yọ̀ kan kọ́ máa repeat ara rẹ̀ several times tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́n. wọ́n ní sallu ala nabiyil karim ṣé ń bẹ nínú àwọn nǹkan tó yẹ ká máa lò lábẹ́ súnà eléyìí ò sí nínú súnà anabi sallallahu alayhi wa sallam ìtàbá jókòó nbìkan ká sọ pé sallu ala nabiyil kò sí nínú lànà ẹ̀yin náà sì fura kìkì ṣe pé wọ́n sọ pé sọ́lù alẹ́nàbí al-karim initially láti mú yín sàṣẹ láti fa nàbì sallallahu alayhi wa sallam ńṣe ni wọ́n wí láti sọ fún yín pé kẹ́ ẹ dákẹ́ ẹ̀ ń pariwo ẹ give attention to what will be said so nítorí ẹ kò sí nínú lànà àwọn ahlus sunnah kọjá pé sọ́lù alẹ́nàbí al-karim rárá o but àwọn alùsùnà lọ́pọ̀ jù ní sísè àsàlátù fún anabi muhammed sallallahu alayhi wa sallam síbẹ̀ yìí ti rí kó anabi ní tó bá dọjọ́ jùmọ̀ àtòru jùmọ̀ ẹ máa ṣe àsàlátù fún lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin sì mọ̀ òru jùmọ̀ onáà níjọ́ alhamis tóòrùn bá ti wọ̀ májúmájúmọ̀ àtọ́jọ́ jùmọ̀ tóòrùn ó fi wọ̀ anabi ní ẹ máa ṣe àsàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí ẹ̀yin sì mọ̀ àsàlátù jẹ́ màá sí onáà lè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 bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ al-Mu'jam al-Kabir onáà tó jáde ti kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ṣe eléyìí ńlá sàlátù tá a máa ṣe fún anabi sallallahu alayhi wa sallam bákan náà gbogbo àti bá ti dárúkọ anabi ká sọ pé sallallahu alayhi wa sallam kẹlẹ bá ti yé wa kò sí wàhálà mẹ àmọ́ sallu ala nabi yẹn ó ń bẹ nínú nǹkan táwọn kan kó wọ àwọn orílẹ̀ àwọn èèyàn dúdú láti lárúbáwá kan bí wọ́n ṣe máa ń ṣe ń bẹ̀ lọ́nu sòṣùgbọ́n lárúbáwá ń ṣe nǹkan kì í sọ lọ́sọ̀ dẹ́sì síbẹ̀ náà mọ̀ pẹ́sìn lọ́lọ́run sọ ànábì sallallahu alaihi wasallam sọ àwọn sàhábà báwọn náà ti ṣe ṣe ni. tọ́ wọ́n ní àtàwọn ti mọ̀ ikú kọ̀tọ́ kéèyàn kúnlẹ̀ fún yàn kò ní rọrùn fáwọn láti má kúnlẹ̀ fáwọn bàbá àwọn yóò rọrùn fún yín tẹ́ bá ti nípinnu tẹ́ bá ti nípinnu pẹ́yìn ò ní kúnlẹ̀ fáwọn bàbá yín kì í ṣe ta di o torí ìtẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ni ọ̀gbà ká ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run fi hàn wá pé ká kúnlẹ̀ kíyàn haram kìí ṣèṣe kèfèrí sọ́lọ̀ o yẹ́n bá tẹ̀sírí àṣẹ ń sọ torí pé nínú òfin ọlọ́run ẹni tó bá kúnlẹ̀ fún yàn pé òun sìn kèfèrí ni àmẹ́ni tó kúnlẹ̀ fún yàn pé òun kí haram eléyìí ni táwọn olùmọ̀ sọ tá a ti ṣe tíra lé lórí ṣùgbọ́n gbàtọ́ pọ̀lọpọ̀ yìí gbọ́ nǹkan yìí kí wọ́n tó máa sọ̀sọ́kùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí wọ́n lágbọ̀ yìí wọ́n máa sọ̀sọ́kùsọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ kí ló lùmọ̀ yìí sọ kí ló lùmọ̀ yìí sọ kí ló lùmọ̀ yìí kí ló lùmọ̀ yìí sọ àwọn olùmọ̀ ti Islam ní tí wọ́n sọ nù wọ́n ní ká kúnlẹ̀ kún kíyàn kíkí wọ́n ní haram ni kọ́dà ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ tó ní tọ́wọ́ bá kúnlẹ̀ tí ò tó rò kó makuro ni gẹ́gẹ́ bí alimami al-Barzali bó ti ṣe sọnù tírà rẹ̀ an-Nawadir ó sì tún bẹ nínú al-Sharh as-Saghir ti Qutb ad-Dirdir nínú àwọn olùmọ̀ malikiya àwọn malikiya tí wọ́n dé nígbẹ̀yìn àwọn náà sọ báwọn pétí kúnkúnlẹ̀ tó kúnlẹ̀ tí ó bá ti tó rúkú makuru ni ó túmọ̀ sí pé tó bá ti ju rúkú lọ tiwọn ló di haram àti haram àti makuru èwo lọ́dà kò sí ìtọ́da ọ̀ gbọ́dọ̀ rọ́ọ̀lù àmẹ́ni tó bá kúnlẹ̀ fún yàn pé òun fi ń sìn kò sí ìyàpẹnu láàrin àwọn olùmọ̀ islam pé kèfèrí gbogbo eléyìí náà láti ṣàlàyé nu síra o bàbá wa wọn ò lè tóbi títí títí kó tóbi tá ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ làwọn màmá wa a sì gbọ́dọ̀ pọ́n bàbá àtìyá wa lé gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò sínú tí ọlọ́run ti ní ká pọ́n wọn lé ká máa kúnlẹ̀ fún wọn torí ẹ̀ náà láti ṣàlàyé lóríṣiríṣi nu síra wa àwọn téèyàn fi pọ́n bàbá àtìyá àtàgbàlagbà àtàṣíwájú lé àpèjúwe irú rẹ̀ ó náà ní tó wá nínú al-adabul mufrad ti imaamu bukhari abu hurairah radiyallahu anhu ó rí téèyàn méjì kan lọ ẹnìkan dàgbà ẹnìkan kéré ó wá lọ bẹ́ẹ̀ ni tó kéré ó ní bò ní arákùnrin ìjẹsì ọ ó ní bàbá mi ni ẹ́n tó bá jẹ́ bàbá rẹ ni ọ gbọ́dọ̀ lákọ́mọ lórí o nínú ẹ̀kọ́ tí islam wà nù èèyàn gbọ́dọ̀ pé bàbá rẹ lórúkọ ọ gbọdọ gbáwájú mọ lọtẹ ń bá ń jọ rìn lọ bàbá ò gbọ́dọ̀ wà lẹ́yìn kọ mọ wà wájú ìsídàkẹjọ rìn dọ́gba àbí kọ mọ ọmọ bọ débi jókòó ọ jókòó ṣáájú o ọ gbọdọ jókòó ṣáájú rẹ sọ eléyìí ń bẹnu àwọn ìsìláàmù wa ìsìláàmù sì rẹ kọ́ gbọ́rọ̀ sí ọ tó bá pé sọ fún ọmọ pé kó ṣe ọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí ọ kò sì gbọ́dọ̀ hùwà burúkú sí ọ tó gbogbo eléyìí ẹ lè rí nbomi àfi nínú Islam àmọ́ pé kúnlẹ̀ kìí sàtà Yorùbá àṣà Haúsá Fúlàní ìdọ̀bálẹ̀ màlàṣà Yorùbá o ebi gbogbo àmọ́ bẹ ọkùnrin Yorùbá nú àṣà Yorùbá gan àwọn àdọ̀bálẹ̀ ní kìí ṣe pé wọ́n kúnlẹ̀ obìnrin ni ó kúnlẹ̀ lórí orúnkún rẹ̀ eléyìí láṣà Yorùbá àṣà àwọn ọ̀sẹ̀ bọ́ ni. islam ńgbà tó dé gbogbo tí ọ̀dà ńkọ́ ọ̀n gbà dànù lọ́wọ́ wa àwa náà níye sílẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tá fi rí sílẹ̀ tán taa fi bọ́lọ̀ pàdé tó fi sànù wa kọ́lọ̀ wọn sànù gbogbo wa. ó kù sọ́wọ́ àwọn bàbá bàbá wa ẹ̀yin lẹ́ràn àwọn ọmọ yín lọ́wọ́ ẹ̀yin bí wọn sínú Islam oríire ńlá kan oríire kejì ni pé ẹ mọ̀ á tún bẹ káwọn ọmọ Islam yìí torí ọmọ ẹni bá dáa lọ wàhálà inú ìwà ọmọ náà tó máa tó à ń gbẹ́sìn Islam yìí kìí ṣe ìwà ẹni tó jẹ́ kó fẹ́ yasa àbí ìwà ọmọ garangaran tí ò fẹ́ nílà káì ńlọ fi wá máa wá apply ntí wọ́n bá ti ń gbọ́ inú Islam torí dojúmọ́ ká máa rántí ọ̀rọ̀ Ọlọ́run tóní kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu ebi báwọn ẹni tẹ́ ẹni wọn ò dáhùn bá ṣe rí ìlànà rí tẹ́lẹ̀ kọ́lọ̀ wọn tó di pọ́ sànù tìyín torí ẹ má gbàgbé o kẹsì lè máa dúpẹ́ fọlọ́ ẹni tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tí ọ̀dà a gbọ́dọ̀ sọ fún pálá ìmọ̀kan ni ọ́ a sì gbọ́dọ̀ hùwà rẹ̀ sí torí kò ní filẹ̀ ìwọ gan lára ní tó ń ṣe tí ọ̀dà tó bá gbé ńgbà tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kọ́kọ́ bú ọ wọ́n pe ọ̀la láì da wọ́n tẹ́ńbẹ́lú ẹ wàhálà ò ní filẹ̀ torí tó sọ ni pé tó bá gbé ọ lọ làlùjẹ́ nà má fún mi. tó torí ẹ àwọn bàbá bàbá ọlọ́run tó bá ràn wá lọ́wọ́ ó dájú pé ẹ̀ ń ràn àwọn ọmọ yín lọ gan láti ṣẹ̀sìn ẹ tún ràn wọn lọ náà lórí eléyìí islam sọ yìí pé tí mùsùlùmí méjì bá pàdé tí wọn lè bara wọn lọwọ. wọn à ní ara wọn ṣáájú tó forí kejì wọn. anabi a máa lọ bá ọmọ kéékèèké lọwọ. sọ á dín kù ó dín gíga kù ni kò dín kankan kù lára anabi sallallahu alaihi wasallam. rẹ̀ lè jẹ́ bó ti ṣe jẹ́ wàá túmọ̀ sí kọ́ lọ gbọ́ sí bàbá eléyìí túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ ni mọ́tò àti bàbá ló fún ọ lọ́wọ́ kò burúkọ gbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. wọ́n ní ṣé a lè jẹ́jọ́ àti kọ̀ǹkọ̀ tó bá ṣe pé inú omi ni kọ̀ǹkọ̀ bá máa gbé tí ègbórí èpẹ̀ kò burúkọ jẹ́ ṣùgbọ́n pọ̀ lọ ṣẹ̀rí àsopọ̀ àgbọ̀dọ̀ jẹ́ ọba àmọ́ gbénu ṣẹ̀rí àsopọ̀ àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n ejò ṣẹ̀rí àtúnṣe pa àgbọ̀dọ̀ jẹ́ torí pé òfin kan wà nù àtọ́ gbogbo ntí òfin ọlọ́run bá ti sọ pé tẹ́ ẹ bá ti rí ẹ pa ẹ gbọ́dọ̀ pa ìtumọ̀ ní gbogbo tí àbá ti sọ pé tẹ́ ẹ bá ti rí ẹ pa ìtumọ̀ ní ẹ gbogbo tí àbá ti sọ pé ẹ gbọ́dọ̀ pa ìtumọ̀ ní kí ni ẹ tún gbọ́dọ̀ ọ̀nbẹ́nu tánàbí pa kọ́dà kó ti pẹ́ bẹ́ẹ̀ náà la kékeré ẹ gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ yorùbá ẹran nù wọ́n ní irú adúrò ẹran báyìí lẹ sọnù ọlọ́mọdé ajẹjẹkújẹ ẹran tọ́lọ̀ ń ṣe léèwọ̀ kéde pé kò dùn lẹ́nu àwọn ẹni tí ń jẹ́ náà fa ṣùgbọ́n kò lè dùn lẹ́nu tiwa torí pé ti ṣe ní kíni ti ṣe léèwọ̀ ṣe ìjẹ́bù ti jẹ́ ń wọ́n ní bàbá ìyàwó wa à bàbá tiwa tó lè rí ìhòòhò ìyàwó wa rárá o rárá o erékeré ni ẹ o Islam ọgbà ṣùgbọ́n ọlọ́run ọba gbà kíkẹ́ bàbá wa ó lè rójú ìyàwó wa ìṣèjọ́ àzọ pé kí ìyàwó rẹ̀ ọmọ abojú lọ́dọ̀ bàbá rẹ̀ pé kíni torí ìwọ ni kí bàbá rẹ̀ ọfẹ́ ìyàwó rẹ̀ láéláé Islam kọ̀kọ̀ kí bàbá rẹ̀ kó ra ìyàwó rẹ̀ kọ̀kọ̀ kí bàbá rẹ kọ́rẹ́sẹ̀ ìyàwó rẹ gbogbo eléyìí kò sí tó burú mbẹ. ìwà ṣe pé ọ̀hún rẹ bàbá mo ti ní kẹ́mi máa jókòó sínú ilé pẹ̀lú ìyàwó mi má. ọlọ́run mẹ́jẹ á ti ìsìláàmù gbọ́ yìí. rẹ́ lómi ti fi dalé wọn rú bẹ́ẹ̀ kótó ti pọ́ ọmọ kí ó ló ti sá lé kí ó tí a kẹjọ bá lù kò ní lù dáadáa. ilé ìjẹ́bù ti jẹ́ mbẹ́ o. wọ́n ní bíbu ara fóbìnrin kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni. yá ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin dhalika adna an ya'rafna fala yu'dhayn wa kana Allahu ghafuran rahima. wa nabi sallallahu alayhi wa sallam tó fáwọn ìyàwó rẹ̀ o àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin o àtàwọn obìnrin àwọn mùmíní lápapọ̀. pé kí wọ́n máa bo ara wọn pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ látòkèdélẹ̀ eléyìí jẹ́ àṣẹ tó kárí gbogbo obìnrin àyàfi tíyàwó tí ọba ti jọ́kan nínú nisa'il mu'minin ọ̀kan náà àwọn obìnrin olùgbàgbọ́ òdodo sẹ́wọ̀n kí gbogbo àwọn obìnrin lọ́kárì ń ọlọ́mọ yà àwọn obìnrin tiwa náà àwọn obìnrin olùgbàgbọ́ òdodo eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n sọ wọn ni ẹ̀ tòró lè jẹ́ pé yorùbá tán kọ́ ṣé bíbóra ni àbí bíbóra haramu ni kéèyàn búra o kí ni ọ̀dánù kọ́lọ̀ tọ́lọ̀ wọn bá tó fi kùn wá ọ̀dà tọ́lọ̀ fi kùn wá ìwọ ni ọ̀dà ń bẹ̀ tá a fẹ́ pààrọ̀ akramakumullah kọ́lọ̀ tọ́lọ̀ fi kùn wá kìí sá yàtọ̀ sọ́dà tá à ń fi kunlé síbẹ̀ yìí mọ̀ kọ́dà tá à ń kunlé a máa sá àdúpẹ́ kọ́lọ̀ fi ayyi suratin ma sha'a rakkaba huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha' ọlọ́run ló máa ń yàwòrán èèyàn nínú àpò bí iye èèyàn bá bá ti ṣe wù torí délé adúpẹ́ fọlọ́n lórí kọ́lọ̀ tó fún wa pípààrọ̀ kọ́lọ̀ ọ̀nbẹ nínú yíyí ẹ̀dá ọlọ́run padà eléyìí tí àṣepọ̀n tó lérí léka níwájú ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti ṣe lólórí ibú kó wọ́n máa mú wa ṣe wala amurannahum fala yughayyirunna khalqallah máa máa pa wọn láṣẹ mo fi ìwọ ọlọ́run bá búra pé màá mú wọn máa yí ẹ̀dá rẹ̀ padà torí ẹ lẹ́sìn rẹ lómi tọ́jú olórí olójú fanta tẹ́sẹ̀ rẹ coca-cola kódà o ọkùnrin ń ṣe obìnrin ń ṣe kódà o ó tètè pàtì ní ọ wá ní mi ní dùn wò mà with time kọlọ rẹ o tún padà jọra wọn bí o bá sì jọra wọn má ó pè ju wọ́n ní àwọn olùmọ̀ nípa súnà kágbà àwọn èèyàn jù kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn à wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wọn tó wá sí súnà lẹ́ máa ń pèpè lọ lódodo tí ì bá ti kọ́dọ̀ ara yín lẹ́ máa ń pèpè lọ ẹ̀ ń fẹ́ kí wọ́n mọ̀ yín tí ì bá ti kọ́dọ̀ ara yín lẹ́ ń pèpè lọ fẹ́ lówó tí ìbá ti kọ́dọ̀ ara yín lẹ̀ máa ń pèpè lọ ẹ ní àwọn ideology kan tẹ́tẹ́ spread kí ló fẹ́ bíjà kí sọjà làwa ń tà èsè gbúgbúrú àtẹ̀pàlà gbé wájú àbùrọ̀mọ́ abínú ara wọn àbùrọ̀mọ́ abára wa jẹ́ àbùrọ̀ máa sọ̀rọ̀ síra wa tó bá yẹ kó dodo ní kálukú bá gbé lọ́wọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nípa àwọn míì sí àwọn èèyàn lọ́nà lórúkọ súnà so ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé bí wọ́n ṣe ń lọ́nà káwọn èèyàn ọmọ bá pẹ̀lú ẹni tí kò ti ṣùgbọ́n àwa àwọn ṣe ká máa dákọ rẹ o torí pé àtúnṣe ń bẹnu kọ́ dákọ ẹni tó ṣàṣìṣe mo rò pé yé wa ṣùgbọ́n àwọn míì wọn ò lẹ́kọ̀ọ́ yọ́ọ́ máa dákọ rẹ yọ́ọ́ máa bú ọ yọ́ọ́ máa ṣe kí ti dà irọ́ lásán torí pé anabi sallallahu alayhi wa sallam ó wà nù hadithi barira barira jẹ́rú aisha fẹ́ra òfin ṣẹ̀ríà wa dá lórí wípé ẹnikẹ́ni tó bá rẹrú tó bá ti lè bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ onítọ̀hún ó láǹfààní àti jogún ẹrú yẹn tẹ́rù yẹn bá kú tí ò sáwọn èèyàn nu fámìlì rẹ̀ tó lè jogún rẹ̀ àbí wọ́n wà ní tí wọ́n jẹ nínú ogún rẹ̀ kò ní jẹ tán èèyàn láǹfààní àti jogún rẹ̀ à ń pelé yẹn ní wàlẹ́ ọ̀làìt. àìsà wa fẹ́ ra irú yìí àwọn ẹni tó wá fẹ́ tà wá sọ pé á tà fún ọ ṣùgbọ́n tó bá bọ́kun ẹrú lọ́rùn rẹ̀ tó bá kú àwa lájogún rẹ̀ sẹ́mi kó ti tako ní ti ṣẹ̀rí àwi pẹ́ni tó rà tó bọ́kun ẹrú lọ́rùn rẹ̀ ní òjogún ẹ̀ ọ̀rọ̀ yìí wá dé tí anabi sallallahu alaihi anabi máa ń tọ́ sọ̀rọ̀ ọ́n máa sì ṣe tí wọ́n ṣe ṣùgbọ́n tí anabi sọ ni pé máa bá lo akọwàmìn yaquluna kadha wa kadha wa kadha kullu shartin laysa fi kitabillahi fahuwa batil walau kana mi'ata shart innamal wala'u liman a'taq. kí ló sàwọn èèyàn kan báyìí báyìí báyìí tí kò mú kọ́ wọn ni kí ló dé tí òfin dárúkọ wọn torí pé kọ́tà nàbì mú wa nù fún nànù nítorí pé ńgbà tẹ́nìkan bá sàtìsẹ́ tẹ́yìn bá tún ṣe tẹ́ ẹ̀ dá kọ rẹ̀ ẹ̀rí pàtún ṣe ń ọba àìníye ìyàwó ìdíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àmọ́ bá ìdí táwọn ìjọba ti dárúkọ ó túmọ̀ sí pé òun lẹ̀ ń bá wí òun lẹ̀ jọ níjà òun lẹ̀ ń bá wí ẹ̀ ń bínú rẹ̀ ni òun lẹ̀ ń bá wí ìlara ní ń dà yín láàmú mo rò pé yóò torí báwọn èèyàn ṣe máa rí díẹ̀ ó sì lè jẹ́ iléyìn náà nígbà míì ó sì ní rátùnṣe kàkàṣe káti ẹ̀pọ̀ ń tẹ̀ ń sàtìṣe. torí pé ìmáàmù Ṣáfi'í ó nígbà tó bá ti tú mi sí hòhò láàrin ìjà sọ́wọ́ àfàsọ sí mi lára nínú yàrá kí n gbà má ó ní tó bá ti ṣe bẹ́ẹ̀ tí n bá gbọ́rọ̀ sí ọ lẹ́nu bẹ́ẹ̀ nìkan wí àforí ara rẹ o ìyẹn ká tiẹ̀ pé mo tà sí ṣe náà á ń bọ̀ sí. ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ jama tá fẹ́ tún sí ẹ má máa dáa ẹ̀kọ́ yín ba gbogbo èèyàn wí ẹ̀rí pé gbogbo èèyàn lọ́pọ̀lọpọ̀ ọmọ ah, lọ́rọ̀ yìí bá yàtọ̀ sí tẹ bá ti dárúkọ tẹlẹ ìjẹba àwọn torí rẹ̀ ọ̀ràn yẹn ni ká fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí torí gẹ́ anabi sọlọ alaihi wasallam ó wà ká tó a ti lè gbọ́ lọ́ngbọ́ ká tó nífẹ̀ẹ́ ara wa ẹ yóò àjẹ́ kí n sàlàyé nǹkan kan fún yín tó ṣe pé tẹ bá ti ẹ́ nífẹ̀ẹ́ ara yín ìfẹ́ tí ó fi gbàgbọ́ tẹ́ fi wọ̀ ni à ń fẹ́ anabi ni ẹ̀ ara yín eléyìí máa jẹ́ kífì ọ̀wà kọ́nà wọn bó jẹ́ kífì òdodo ọ̀wà láàrin wa. wọ́n láwọn ń ṣiṣẹ́ báńkì kí ni islam retí tí báńkì bá ti jẹ́ ti islam kò sí wàhálà ń bẹ̀. àmọ́ tó wá ké báńkì rìbá ni wàhálà pọ̀ ń bẹ̀ o torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní la'ana Allahu akila riba wa mukila wa katiba wa shahidai nínú riwaya ó ní hum sawa ẹni tí ń jẹ ẹni tó fún yàn jẹ alákọ̀wé tọkọ àtẹlẹ́rìí méjì tọ́jẹ́rìí ọlọ́run làánà gbogbo wọn nínú rìwáyà kó ní gbogbo wọn nù làánà ọlọ́run mọ̀ sí tí làánà ẹ wá sẹ́mi ọlọ́run bó ti sọ̀ náà fún yín fi nǹkan lẹ̀ àfi kọ́ fi ìtọ́ da jùlọ di rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ tó wá kí báńkì section ẹ bọ́ sí section kò sí transactions wọn yóò tún padà máa parí sí rìbá ni kò nídìí at the end of the day we are now looking at the beginning of the day mo rò pé yé wa eléyìí lọ́jà in which section are you islamic section ó ti tó kọ tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹ wọ́n ní owó haram làwọn fi pilẹ̀ owó ṣé kò lè lapa nínú òwò táwọn ń ṣe pàápàá jùlọ tọlọ́run làwọn fẹ́ẹ́ máa fi ṣe yọ lapa nù ẹ torí inna Allaha ta'ala tayyibun. la yaqbalu illa tayyiban ọba iye ni Allah kí gbà Allah àfin tọ́ba ma torí rẹ̀ ẹ jẹ́ kó wọnyí ọmọ tó bá jẹ́ pé owó tí ọmọ lẹ fi gbogbo owó tó owó tí ọmọ bá bí owó haram haram gbogbo ń tara haram jáde ó náà lè jẹ́ ju haram lọ Bi o le jí wọ́n one million one million di one billion Nigbati gbóò wá ni àti one million àti one billion lọ́wọ́ rẹ̀ haramu àti one million àti one billion fẹ́ni tó lówó níbẹ̀rẹ̀ halali ni àtọ́jú owó àtèrè wàá kó lọ fẹ́ni tó jíwó lọ́dọ̀ rẹ̀ wọn làwọn mọ̀ pé ajé òòṣà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ yorùbá tí wọ́n fi àjẹ babalájẹ àdínì ńkọ́ síbẹ̀ yìí náà ti mà gbàdé bá ti mà kò ní ìdíkà béèrè ẹ̀yin náà gbájé òòṣà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ajé ó gbé àwọn nínú culture yorùbá òsàkà ló ń jáde wọ́n sì tún máa ń lò fowó tó wọ́n á ní babalájẹ àdínì rárá kò lè jẹ́ babalájẹ àdínì kò lè jẹ́ babalájẹ àdínì tẹ́tọ́ á rí oyè oyè tá à ń jẹ nípa àdínì àwọn ò rí lákọọ́lẹ̀ níbi kankan ní islam kéèyàn ọmọ jẹ lọ dájú àmọ́ kéèyàn ọmọ ṣiṣẹ́ fún islam kéèyàn ọmọ jẹ lọ dájú kéèyàn ọmọ ṣiṣẹ́ fún islam torí pé àǹkà ń sọ ni bàbá àdínì òṣùpá àdínì gíwá àdínì ẹ̀rí pé at the end of the day ṣe wàlẹ́ ò lè fàkóbá fún yẹn gbàtẹ́ ẹjọ́ yẹn àwọn èèyàn ẹ má ti sọ màláìkà tí ń ti ń kọ́ sẹ́yìn ti pẹ́ tẹ́lẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé sí bàbá àdínì náà ni kìí ṣe sọ láàbì sí bàbá àdínì náà ni kò fi nǹkan kan fún pẹ̀lú pé yẹ wa. oyè wọn yẹn wọ́n máa sábà fa àwọn èèyàn jẹ nítorí sábà fi sẹ́yìn náà ti mà yẹ kó wà ní ni gbọ́ abubakar náà jẹ umar náà jẹ usman náà jẹ ali náà jẹ zeid bin sábìtì jẹ kílẹ̀ gbogbo wọn jẹ wọn jọ yìí kankan aláǹbẹ̀ lọ́n kọ́ lọ́n tẹ́wọ́ gbà gidi kọ́ lọ́n jẹ́ rí i pé inú ọ̀rọ̀ tí alájà ni sọ jáde ńbẹ̀ wọ́n ní tí àwọn olùmọ̀ bá ń ṣiṣẹ́ ẹ̀sìn ọlọ́run kí n ti máa mú wọn padà á máa jẹjẹkújẹ tó náà ní pé ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ̀yin òkúkú nímà ọlọ́run fún àwọn ó fẹ́yìn lówó àwọn sì mọ̀ yí pé ìmà bàbá fowó torí pé tó o bá lówó.